لله Almighty. padà ṣẹlẹ̀ fún mi ní òdodo láti sọ pé ìyẹn lè kan kò sí sí kí ọ̀sẹ̀ lè ti kú kù ní lẹ́gbẹ̀ẹ́ ìyá wọn. bí ìta mẹ́rin lọ́la wọn náà ni àwọn sígbà tí wọ́n ṣẹlẹ̀ sẹ́wọ́ wọn bá lè gbọ́dá yóò máa kópa ìṣẹ̀lẹ̀ ni. níbẹ̀ náà ni iṣẹ́ tí àwọn èèyàn bá ṣe nínú ìjọba ìsìláàmù tí a ní kí ọlọ́run àìgbọ́dá ó sọ àwọn ìwà àwọn ìṣẹ̀ṣẹ̀ bá yẹn yọ ọmọ àwọn ẹ̀ṣẹ̀ òkú rẹ níwájú ọlọ́run tó ti gbé níwájú nàìjíríà òkú ní ilé ẹ̀ṣẹ̀ níwájú ẹ̀ ọlọ́run ọmọ àti bàbá rẹ náà. ìyá ń sáré onáwó àdúgbò ní bàbá ọlọ́run lè ṣe é kópa lẹ́yìn pé nígbà tí ìbá ti dẹ́ ń sáré ìdílé mi ìmọ̀lẹ́ nàìjíríà bẹ́ẹ̀ náà sì ni ẹ̀rù ọ̀jẹ̀dẹ̀ tí ó ṣẹlẹ̀ níbẹ̀ àti àmà ọlọ́run lè fi pàpọ̀ àwọn ọmọ ẹ̀mí mi. olùkọ́ni ẹ̀ lọ́rọ̀ bá gba àbọ̀ rẹ̀ tó yányá ní wà ní kàyà níbẹ̀ àti àmà ọlọ́run yà wà ní kàyà kankan láti wọ́n wà lọ́rẹ̀. bẹ́ẹ̀ náà ni ìfẹ́ ṣíṣe ìtí ànábì àdúgbò ọ̀sán àlùfáà wọn ṣe àti bẹ́ẹ̀ náà ni ká àbáyé ẹ̀sìn òun náà ni àwọn ọlọ́run ẹ̀sìn fúnra rẹ̀ tí máa ń sàbókò bẹ́ẹ̀ dà ọ̀tọ̀rọ̀ àforíjì ọ̀tọ̀rọ̀ àforíjì òun náà lè jẹ́ àwọn ìlú ọba. lẹ́yìn náà lọ́wọ́ sẹ́ni bá ìṣesí kà kí ọ̀nà ìdẹ́kọ̀ ọ̀hún mi lè wọlé lójú ọ̀nà ìdíyà náà òun náà ní ìgbà àwọn ẹ̀ wọ́n wà lórí mẹ́mbà nígbà ọjọ́ náà fẹ́ pé ìmọ̀lẹ̀ tó bá a sì dá wọn mọ̀ níta níta gbàgbà àyàmọ̀ olùkọ́ àwọn àjẹ́ náà. ẹlẹ́ẹ̀kẹfà òun náà ní ìdíkò oríṣiríṣi tọ́jà tó wù yìí lọ́nà ó ṣe fún àwọn tí wọ́n bá jẹ́ kí wọ́n tó yọ ọ̀nà tọ́lọ̀ àbí àwọn tí wọ́n sọ bòde fún àwọn jàǹdàkùn tí wàá ti gbogbo ti dá wọn. sọ́nà sọ́nà wọn sọ pé nítorí ìmọ́lẹ̀ tí ọmọ rẹ̀ fún wọn òun náà ní pẹ̀lú ẹ̀mí àti ara rẹ̀ àwọn káàkiri takò ó kódà wọn tó kúrò ayé lórí tó kò sí tí ó ṣẹlẹ̀ tó fi ṣẹlẹ̀ láíláí ọlọ́run ní ọ̀rọ̀ orí bí wọ́n ṣe sọ yẹn ọ̀rọ̀ orí bí wọ́n ṣe ń ro yẹn wọ́n á alẹ́ yìí àpọ̀ eléyìí àdéhùn gbogbo lọ́dọ̀ ọlọ́run tọ́lọ̀ ti ní àwọn lórí ẹ̀jọ̀ fún òun sì nìyẹn. wọ́n dá iná àtàrọ̀ iná gbé ìtọ́pọ̀ jù lọ àwọn káàkiri àwọn ènìyàn yẹn wọn ò ní mà sí wọn ò mà sí wọn ò sì bẹ́ẹ̀ mà á bí báyìí nana wọn lẹ ní yẹtẹlẹ fún mi bí ọlọ́ni tó fẹ́ jẹ́ kí àdìdì ọ̀sẹ̀lẹ̀ òun náà ní kí wọ́n kó wọlé bá a ṣàlàyé fún wa kí wọ́n di pa rẹ̀ ojú wọn lè bá a já ìjọ náà wọ́n di yà àdámà lẹ́ni iná kàfàrú àdùnnà òǹkà òǹkà bìrì táwọn káàkiri kí wọ́n lè bá àmọ́ yìí pé òkú èèyàn làwọn táwọn sọ pé àdìdè ò ní ṣe a sì ń tẹnu wọn yìí pé gbogbo ẹ̀ yóò tọ́ba nígbàgbọ́ nípa déédéé ọlọ́run pé ó ní déédéé lọ́lọ́run ọgbọ́dọ̀ nígbà gbogbo ọlọ́run àlejòọlá yóò ní ọjọ́ ọjọ́ ìdájọ́ láàrin gbogbo ẹ̀dá gbogbo àkọsùn tó ti ń ṣẹlẹ̀ òun náà ní ọjọ́ àdìdè táwọn gbogbo rẹ̀ sọ pé iná máa ń káwùlù náà ní ṣe ìdá àwọlé náà wò ànàkùnú lálàbò fún nǹkọ́yà ọlọ́run ní ọ̀rọ̀ àwọ̀ ọlọ́run ìṣe àwọ̀ ọlọ́run fún ẹ gbogbo nǹkan pátá tá a bá ti gbà á lérò pé a ṣe á kì í sọ fún yóò sì lọ rẹ àṣẹ lápá nítorí wọn pé àdínlé ìtọrọ rẹ ọlọ́run bá sọ̀rọ̀ bákan náà lórí ilé ìtura tó hajj ayé ìkẹfà ti kéde ọlọ́run bá sọ pé bá a nígbàgbé anamọ àwọn wọlé àkú wà á nàmú yòókè lọ́wọ́ta wà á nàmú wàhálà àkú ìṣe ìdúnkọ́ni wà nà sáàkà àti àtúndà ìgbà fi ha wà á nà lọ àyẹ̀wò àbúrò ní dáríkà dojú kọ́ òrí báyìí òun náà ní pé aláǹtà àwọn ẹ̀ka ọlọ́ọ̀bá náà ní ọba òdodo wà á nà òbí òbí ní ọgbà ọlọ́ọ̀bá àdéjọ láyé àti ibi dájúdájú ọba tí ó di gbogbo òkú pátápátá ni wà á nà òkú àlà òyìnbíṣẹ́ ìkọ̀ọ̀nì àti ọlọ́ọ̀bá àdéjọ lá ọ̀nà kára lórí ìjọba lórí gbogbo ìjọba pátápátá èyí tó ti dé àti ìdí ìrìnàjẹ́ kan lóye kí sóòlù nìkan ti ọlọ́ọ̀ وأن الساعة آتية لا ريب فيها àtìpé ìjọ àti ilé ntí ń bọ̀ ní tí ò sí èméjì bẹ́ẹ̀ òpin ayé ntí ó dé ní tí ò sí èméjì bẹ́ẹ̀ wàá ná lọ àbàyẹ́bẹ́ àtúmọ̀ ń bèrè gbogbo. kẹ́sì náà fi lágbájọ náà balẹ̀ lọ́la yóò nǹkan àkọ́kọ́ nìyẹn kí ẹ̀mí kọ́ padà ara náà kọ́ padà ọbẹ̀ léèdì ó dìde kájìdán ló dìde káwọn dáàbò ó dìde níjọ ìpìlẹ̀ ìyá wọn. ṣùgbọ́n ìdílé wọn yọ ọmọ ṣẹlẹ̀ pẹ̀lú fèrè ẹlẹ́ẹ̀kejì ti Ísírẹ́lì tó bá pọn iná ẹ̀yọ́sẹ̀ apákan náà wọ́n sọ pé fèrè mẹ́ta rẹ̀ apákan sọ pé fèrè méjì ni ìwé ìtọ́lá là fi àjùmọ̀ ọ̀rọ̀ àwọn onímọ̀ náà ní pẹ̀lú méjì ni fèrè àkọ́kọ́ tó bá kọ́kọ́ ọmọ iná ni òkú òdùgbà dé bá yé ó náà ni àwọn tó bá bá lórí ilẹ̀ òdùgbà fún ìgbẹ́ tó àwọn ọmọ sọ pé fèrè méjì nu ìgbà lòkè ayé ìkànnì ti dídá fún gbé ìkórè ilẹ̀ ìdùnnú ọ̀rọ̀ àwọn onímọ̀ ni pé fèrè ẹjọ́ náà ní méjèèjì ó ṣẹlẹ̀ tó lórí wọ́n dà àníyàn àjẹlá gbogbo tó bá tẹ̀lé la. lẹ́yìn ìgbà náà yọ wà pẹ́pẹ́ mi kése yọ ọ̀sẹ̀ tó wá kàn pé ní ìpele kéjì ó ilé bá ibi ìdíbìbè ní ọ̀wà sẹ́lẹ̀. ọlọ́wọ́ bá ń sọ fún wa gba àpèrè ní oṣooṣù àtúnṣúmọ̀ àyà eight ọlọ́ni wàtúkìlà sórí fasọ̀rìkọ̀ máa fi sàmáwá àti wàmọ̀ pẹ̀lú àbúkìlà máa ń ṣá أنفق في أخرى فإذا هم قيام ينظرون فلن ينفق في الصور وهم في سبيل فصعد من في السماوات ومن في الأرض gbogbo ẹtì mẹsàn án pátá àtìlẹ pátá ní ọjà kú ìlà àmìṣà àwòrán abẹ́ńtọ́ bá fún àti fífi ọlọ́run òní dákú apá kan láwọn ọmọ láyé gbà ní apákan ní ọlọ́run kan wí ni kò sí kankan kò sẹ́yìn kankan ọlọ́run ní tọ́lọ́wá tó kò dáwọ́ so tó ń máa lọ pẹ́ka fi òkúrọ́ wọ́n tún á fẹ́ kó ìpèrè sínú owó lẹ́ẹ̀kan sí fáyidà àmọ̀ọ́n ìyá àmọ̀ọ́n ìyá gbogbo lójijì ìdá àkùjà ayé àníyẹ fáyidà àmọ̀ọ́n lójijì làwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn àtàlẹ́nu àti ìyá àmọ̀ọ́n ìyá gbogbo wọ́n dìde lójijì nínú sáré wọ́n bá máa wò fún tí ó kọ́ bẹ́ẹ̀ sì ni wọ́n láti yà wọ́n tàbí wọ́n máa wò fún tó ní ìṣẹ̀lẹ̀. láàyè bí ọlọ́run sọ fún wa ní tọ́lú nàìjíríà àyà kẹfà sí ìkẹjọ ọlọ́run bá sọ yìí pé àyà kí ni àyà kẹfà sí ìkeje ní ọ̀dẹ́ ọlọ́run bá sọ pé yàwó ọmọ tẹ́lifíṣù kò rọ ọ́ nípa tẹ̀síbáwò àrùn ọ́ nípa ẹ eh, ọlọ́wọ́ ti pé ìyá ọmọ tẹ̀lé ní kúrọ́ nípa ìjọ tí fèrè alákọ̀ọ́kọ́ ọ̀wá nìyí tí ó bá ilẹ̀ tí fèrè alákọ̀ọ́kọ́ kan tẹ̀síbáwò àgọ́ nípa ìkejì ló ń tẹ̀lé fífi wọn ti pé fèrè méjì náà ni ọlọ́wọ́ wa sọ wa ń tọ́ àwọn náà tẹ̀ áàtì náà áyà kẹtàlá àti kẹrìnlá lọ ní fàyè nàmà àdìyà sábẹ́rẹ́ àtúnwá àdìyà fàyè dá àwọn fi àti ìdésàmù ìjáde mẹ́rin ọ̀kan náà ni o kẹ́mọ́ ọ̀kan máa jí ẹni kọ̀ọ̀kan pé wọ́n dé wọ́n dé wọ́n dé ní ìdájọ́ wa lọ fẹ́rẹ́ rà ó ọlọ́ni báyìí ní ẹ̀ máa ní àdájọ́ tó ń wọ́n ìjà ìjáde mẹ́rin ni ó ṣẹlẹ̀ báyìí là òun ti sá yọrọ gbogbo kájúmọ́ bá wà ní ìlú padà gbogbo ẹni wọ́n ní ìlú padà wọ́n ní ìlú padà wọ́n lè ọwọ́ àtúnṣúná àtẹ́kù ọ̀sán ọ̀láwà àìwòsánà ní ìtọ́kẹsẹ̀ nílẹ̀ lábẹ́ àdínde ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ alámọ̀ ìdí ìlú jìbìdè nígbà àtẹ́kù ọ̀sán ọ̀láwà àìwòsánà ilé ẹni àkọ́kọ́ tí wọ́n kọ́ sí èèpẹ̀ kó olùdú sáré rẹ̀ tó dìde ní gbogbo ọ̀rẹ́ lẹ́yìn. ọ̀rọ̀ yẹn wà lọ́sọ̀ yóò mọ́sílẹ̀ látọ̀ àti àbúrò rẹ̀ olùsọ̀rọ̀ sọ̀rọ̀ àìwòsánà gbé وأول من يشق عنه القبر وأول شافعي وأول مشفع النبي صلى الله عليه وسلم قل من أسود كوما النبي آدم tó bá ti jọ gbé àjọyọ̀ tó bá ti jọ gbé àgbéyé èmi kọ́ ọlọ́run kọ́ kọjá nínú wọn ṣùgbọ́n ọlọ́run bí ìdòkó ànábi wọ sọ̀rọ̀ lọ àyè sọ̀rọ̀ kó ní ọ̀jẹ̀ aṣíwájú gbogbo ọmọ ànábi ádámà níjọ́ mẹ́rin kìá wàá gbọ́dọ̀ máa ń yẹ ṣẹ́kù àyè lọ́rùn ànájọ sọ̀rọ̀ náà àjọ sọ̀rọ̀ ní èmi ní àkọ́kọ́ ẹ tíṣà ayé ọkọ̀ sínú pẹ́ kí ọkọ̀ kúrò ìdè níjọba ìdíyà wà á wọ́n tó ṣáàbìrì wà á wọ́n tó ṣàkùbà èmi ní àkọ́kọ́ ẹ tí ọkọ̀ sí wẹ̀ fún àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn níjọba ìdíyà kẹ́lẹ́ mi ò tó wọ́n sí tiẹ̀ wà á wọ́n tó ṣàkùbà yìí èmi náà ní àkọ́kọ́ ẹ tí wọ́n kọ̀ ọ̀ka ẹ̀kẹ́ rẹ̀ bọ́ ẹ̀kú mi ní pọ̀ sí pẹ̀lú náà ní wọ́n kọ̀ ọ̀ka pẹ̀lú lọ́wọ́ tààtù ní àjíǹde yìí ọlọ́run bá tún máa lo àlùjù àjíǹde náà lòun náà tó gbọ́dọ̀ tó wá lò ó náà ọwọ́ àtò náà tó wá ń tọ́ka lórí pé nígbà tí àjíǹde bá ṣẹlẹ̀ tẹ́mi padà tára padà kájúkú wà láàyè oṣù kan káàkiri lórí rẹ̀ ara lọ́dọ̀ ni ara Amẹ́ríkà ni Nàìjíríà ni Sudan ni Australia ni kájúkú wà kéékèèké náà náà kótó nípa àti ìwà máa bá a lọ láàmú lọ sí ìpìlẹ̀ yìí. ọlọ́run bá fún wa nípa nùsùrù yìí ìgbé àjíǹde náà ní ṣùgbọ́n àwọn àpáká lórílẹ̀ ọlọ́run bá sọ fún sọ́ọ̀tù sọ́ọ̀rù ayé ìkọ̀ọ̀dà ọlọ́ni wọn lẹ́ni ìdására mìíràn sàmà ìmá àǹdẹ̀kọ́dà nípa ìṣàyẹ̀nà bìí ìbáríkà tàn kàdà nípa ìlú wọn. àdìgbọ́lá ó ní òun omi kalẹ̀ láti sánmà ní díẹ̀ díẹ̀ láti bí ẹ̀sùn jò òun sọ omi kalẹ̀ ń bẹ̀ kọjá pẹ̀lú oṣù látọ̀dọ̀ lọ́wọ́ tó bá tó bá kọ̀kọ́já lọ́wọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ wàhálà òde yìí ẹ̀ ìgbà ní ọlọ́run bá wá sọ ọ́ kalẹ̀ tí ó pọ̀ tí ó da wàhálà alẹ́ tẹ́tà kọ́ fún wọn náà wà mú bí ìlú ìgbà ní ọlọ́run sọ náà yóò sì mọ́ ọ òṣùwọ̀n látọ̀dọ̀ ọ̀run kìí ní sẹ́ẹ̀sì ọlọ́run nípa àyíṣáyé náà níbi ìbánidàgbà mẹ́ta tá a bá sọ̀rọ̀ bẹ́lẹ̀ àwà àti sọ ilẹ̀ tó ti kú àwà àti sọ́jú ẹ̀gbogbo tẹ́tẹ́ lọ́lẹ̀ àtẹ̀kù ní pápá gbẹ̀ngàn tí ó gbogbo yọ wà ní tí ó gbogbo padà ọlọ́run ní ìṣáàbùlà ti yẹ dada àlìkàtà wọ́n bẹ́ẹ̀ ti jáde náà ọlọ́run sọ fún wa pa náṣẹ́wò yìí náà ẹnu sọ́ọ́tù bùrọ̀lá àyà àti kọ́ àti tàti páì ọlọ́run ní iná àwùlá nígbà yẹn kú ẹnì yíya ilá mọ̀ọ́tà tó náà kú la wà máa nà bí mo ń sáré ẹ ọlọ́run ló lù fún mi ẹ ọlọ́run iná àwùlá àwọn akáàbìrì láyà kúló wọn máa ń fẹnu wọn sọ pé ilé yíyá ìlà àwọn káfíńà ìlà kò sí kíní kan ju ikú táwọn bá ti lẹ̀ lẹ́yìn lọ kò sí bẹ́ẹ̀ ìgbé ìdè kẹta tó ń bẹ mọ́ wọn máa ń dàánú ìmọ̀ ṣàbí kò sí pé ọlọ́run bá ti gbẹ láyà wà fún akíńkà tó jáde yóò tún gbé ìdè ibi tó kú sí wọn ní òsì bẹ́ẹ̀ mọ́ mùsùlùmí náà lọ́dọ̀ ẹ àyà seventeen títí dé twenty three ọlọ́ni kòkìlá ìta máa gbọ́rọ̀ mi ní ayé iṣẹ́ yìí kálàkọ́ mi ní oṣù bàtí ní kálàkọ́ kú bàbá ọ̀dàrọ̀ kó má sẹ́ni ìlàyà sọ̀rọ̀ tó má àmà dàrú kó má ìdá àṣà àyùnṣọ̀rọ̀ kálá làmà yàtọ̀ ìmọ̀ àmọ̀rọ̀ ọlọ́ni kòkìlá ìta. الإنسان ما أكبره ibi dẹdẹ kó máa lọ ọbẹ fún káàsì máa àtùpàrọ kíkí mo ti fi ṣe káàsì tí o tètè rí lọrọ náà mi ni àyè ti ṣe ẹni kàlàpà ibi ìkìlọ náà bá lè fi ọlá gbọdọ ti dá ibi ìkìlọ náà ti ṣẹdá káàsì tí ń ta gbogbo lọ mẹ́rin mo ti bá ti ní kàlàpà òun kọkọ dá tí kìí ṣe níbi àkọni tọ́lọ́ bá dá láti bẹ̀ bẹ́ẹ̀ náà sì ni ọlọ́ọ̀lọ́dá àkọni ẹ̀ kìí ṣe ọlọ́dà fàkọ̀dára ọlọ́run sì fi gbogbo ẹ̀ síbẹ̀ tó ń máa sẹ̀lí ilà ìyá sàrà ojú ọ̀nà yẹn ọlọ́run bá yìí lọ́la ló ti rọrùn kọ́ ọmọ bá jáde tẹ́lẹ̀ bá bẹ́ẹ̀ ti gbọ́ padà wàhálà rẹ̀ wàhálà bọ́ra rẹ̀ bẹ́ẹ̀ ti yẹ ọ́ mọ̀ nígbà tí ó bá ti jáde ọlọ́run náà ló ṣe ọ̀nà náà rọrùn tó ń máa máa ṣáwó máa gbà ọ́ ọlọ́run tó pa káàbì ó tún ṣe sàárè fún tó ń máa ilà àṣà àṣà rà lẹ́yìn ọ̀rẹ́ yìí nígbà tó bá gbogbo ọlọ́run tọ́ba ìfẹ́ rẹ̀ mu iná ni yóò ṣe dùkú ìlú káàbù yóò tún gbé ìdílé láàyè ní sàárè rẹ̀ wá yóò ṣe gbé àwọn ìlú náà dìde ọlọ́run tó náà dìde kálá lánàá yẹ kùnà àmàrà ọmọ ẹni ọmọ káàbù yẹ kọ̀mọ́ tí ì ṣe tọ́lọ̀ bá yẹ lọ́la tọ́pa aláṣẹ tó kó ṣe yóò fi bọ́ síwájú ọlọ́run. níbi ìtumọ̀ lùṣù táwí àti táwí onáà ni àlùbáàkà náà wà àlùbáàkà tọ́lọ̀ ń bá tètè kí ọlá ń máa ń tó láti fi ti tọ́ àyà kẹrin sí kẹfà yìí pé wáyé dá wáyé dá ní kúkú ooru pẹ̀lú kẹrọ àdìmọ́ ti náà sùn mọ́ ọjà tó wà á bára. àsìkò ń bọ̀ tọ́lọ̀ ń tí ó mọ gbogbo ti gbẹ́ nínú sàárè tó náà mọ̀ ká. bá a náà ní ẹ̀kọ́ náà ọjà wà á bára gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan ní ọ̀rọ̀ àwọn onímọ̀ sí gbogbo tó ti ṣe síwájú àti tí ó ṣe pẹ́yìn yóò bí onímọ̀ sí ń jọ́nà. bẹ́ẹ̀ náà sì ni ẹ̀gbọ́dọ̀ àlètìṣáwò yẹn ànáṣòwò yẹn ọ̀n tọ́ka náà lórí pé nígbà tó ló bá gbé ẹ̀dá ìdíje nù sáré náà gbèrè bá ẹ̀dìṣáwò tí ó ṣẹlẹ̀ ìgbé ìgbé ni wọ́n pa gbégbé ká gbọ́ kàn bá ìyẹ́lẹ́ lórí ilẹ̀ ni ẹ̀ lọ́lọ́run sọ pé mùsùlùmí muhammed ayé àkọsí tírì lọ́lọ́run sọ pé ọmọ yasọ̀ yóò nà àdìjà ìṣẹ̀rá àná tààdìjà òun ìlà òbí ìlú ìlú ọjọ́ ń bọ̀ pé yasọ̀ yóò nà àdìjà ìṣẹ̀rá àná táwọn mẹ́rin yẹn tí wọ́n máa jáde nínú sáré ní kíákíá ọjọ́ ìgbà tí a mọ̀ káàdùn gbìlà sóbẹ̀ yìí òkèlú. bí ìgbà tí wọ́n bọ́ lọ sí òsà wọn gbà tí wọ́n wà láyé tí wọ́n máa da lọ́wọ́ ìwọ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n sì kí ìgbé ọjọ́ ìgbà tí a mọ̀. ìgbésí aláwọ̀ nìyẹn òun náà ní káàkiri àlìbáàkú wọlé òṣù ẹ̀ àdínde àdìtẹ́mi ọ̀padà sí ara tàà ló kù sí padà tọ́wọ́ adé yọ̀wọ̀ àkàlù gbogbo ti bẹ̀rẹ̀ gbogbo bí ojú mi tẹ́wọ̀ àkàlù gbogbo ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó náà ní ìgbésẹ̀ tọ́lọ̀ bá nìkan láti ní alẹ́ àṣẹ ẹ̀ lẹ́yìn bàtà wá dìde ká mọ́ká lórí rẹ̀ ọlọ́run wá sì sọ̀rọ̀ àgbà wa lọ ọlọ́run sì sọ̀rọ̀ àgbà wa lọ nígbà tí èèyàn kan àgbàdo tó ká tó sẹ̀ wá ń gbàdé àlùkò lọ́sẹ̀ wá ń kó wá ń kó gbẹ́rù kó padà ní lẹ́yìn bàtà bá ká bẹ́ẹ̀ náà sì ni ìgbàjọ tí ó ṣe fún wa ó tó ti láàyè ní káàlọ́ kójọ sí ọ̀wá ní gẹ́gẹ́ gbogbo ojú rẹ̀ láwàá ló mọ̀ ẹ̀ ó ti ní àyèjọ náà bá àyèjọ lá tí ó kù wá sí káàkó wá sọ̀rọ̀ lórí ẹ̀ ọ sì bẹ nínú àwọn mọ̀láìkà àwọn tó yẹ kí ọlọ́ọ̀ bá àyèjọ lá ọ̀dà wọn fún wípé níjọ́ àjíǹde àwọn ni wọ́n mọ àwọn ni wọ́n mọ ilé ọmọ ẹ̀dẹ́ èèyàn tí wọ́n mọ dá lọ síbi àyè ibi tí ó ti kú lọ tí ó sì ṣe sùúrù sẹ́ níwájú ọlọ́run àdìjọ rà. ọlọ́run bá sọ wá nípa kíkójọ yìí nínú sọ́ọ̀tì máyà áyà ninety six ọlọ́ni wa dákú lọ́ àlẹ́ ní ilẹ̀ ìgbèdò ṣáwùún ẹ̀bẹ̀ fún ọlọ́run ọlọ́run tó ṣe kí wọ́n ka ìjọ lọ síwájú ẹ̀ ìjọba ìyá bẹ́ẹ̀ náà sì ni ọlọ́run bá sọ̀rọ̀ lọ́pọ̀ fún wa lórí ẹ̀ náà nínú sọ́ọ̀tì káà áyà forty six pípé forty nine ọlọ́wọ́ bá sọ fún ayé pé alimami wàlúbà múná sí iná pẹ̀lẹ́ àyà ti dúnyá wàlúbà ìyá kò sọ ọ̀lẹ̀ káàdó kẹyẹ tó kẹyẹ ń da ọ̀bí kàkà wà bẹ́ẹ̀ kẹyẹ ó ní amala ọ̀yà ó wọn sọ ìdílé ìdìbà lọ́wọ́ tábà lọ́wọ́ bá mi kàkà wà ṣàbìnà ọ̀hún ọ̀làmúwà àdìrí nínú ọ̀hún àkàdá wàhálà ìdúró àlá. لقد جئتمونا كما خلقناكم أول مرة بل زعمتم أن لن نجعل لكم موعدا ووضع الكتاب فترى المجرمين مشركين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حافرا ولا يظلم ربك àhàdà ọlọ́run ní alimọ́lù alibanuna àwọn dúkìá tẹ ní ilé ayé owó yìí tẹ̀ ní ibi wọn alibanuna àti àwọn ọmọkùnrin tẹ̀ ní tẹ̀ ní sèyàmà sí ìnáwó ayá ìyá ọ̀sọ́ ilé ayé tí ò ní fẹ́ mọ́nìyẹn wọn ni bá ìyá kò sọ ọ́ ta àwọn sẹ́ẹ̀rì tẹ́ bá ti kí ọmọ kùlẹ̀ lẹ́gbẹ̀rẹ́ kẹrù ní ìdá òbí gbàgbọ́ wa bá olódò ìpín ẹ̀sán àwọn àṣìlẹ̀ ẹni tó ti ṣe tọ́jẹ́ ṣe ẹni lọ́dà ọjà owó lọ́dà àjọmọ lọ ẹ̀tọ́ ní pé gbogbo àwọn ẹni nígbà ọba ti dáadáa sí wọn lórí òkú ẹ̀sìn wájú ọlọ tí ọba ti dáadáa fún wọn kó lẹ́yìn sí náà wọ́n. ìmọ̀ gbogbo ìbáàdà tó bá ti dáadáa tó bá ṣe àwọn ẹ̀yẹ́ ní ọmọ ṣẹ́kùlẹ̀ ìgbèrè níwájú ọlọ́run tí ọmọ jẹ́ ẹ̀sán fún ọ níwájú wọ̀kẹ́ ìròyìn àmàlà olóṣèlú orí ìdúró ويوم نسير الجبال وترى الأرض بارزة وحشرناهم فلم نغادر منهم أحدا فلم يدر لكي نسير الجبال àjèjì òkè àjè wọn sáyé tí wọn máa sáyé tí wọn máa kọlu àwọn tí wọn máa kù ọ̀tọ́lá àwùjọba ìta ó rí pé inú ilẹ̀ náà ti yọ jáde tó ti yàtọ̀ tó ti wà àgbà wọn jọ lẹ́yìn àjíǹde ọlọ́mọdé àjèrè mílíọ̀nù àhàdà ọ̀sẹ́ni kẹtìmẹ́ta ilẹ̀ tí ò lè kó tẹ̀síwájú ọlọ́dọ̀ rẹ̀. وعرضوا على ربك صفا كبر صدق تيرا وعرضوا على ربك صفا أنتم ونيوا وأسود ولم ni ọwọwọ galukutu ni sáfúsáfú làkọ́ni ti túmọ̀ náà àmọ́ alákìnnà tún awúwàlámọ́ra ọlọ́ni ẹ̀yin náà lẹ wá padà wá bàtí ọmọ sọ pé ẹ̀yin náà lẹ wá padà wá bá wáyé bá a ti dá níjọ́ kìíní àkọ́kọ́ balisa tún alànàjà àdàlà mọ̀ọ́rìyà ẹ̀yin káàkiri ẹ̀yin lérò ìgbé irú ọjọ́ òbí òtí ẹ̀yin ṣẹlẹ̀ á ọjọ́ náà lọ́wọ́ àṣẹlẹ̀ yìí o ọ̀rọ̀ ní alìkítàbù lẹ́yìn alìlù gbòdì alìkítàbù ọlọ́ni ti àbọ̀ọ́lẹ̀ فترى المجرمين مشفقين مما فيه àwọn àwọn káàkiri àwọn tí ń jẹ ọ̀dà nìyẹn ọ̀rọ̀ àdúgbò tẹ́lẹ̀ ní ẹ̀rọ ọ̀nà àwọn ọmọ ṣàpàkà tó ní ìdílé lárúbáwá kéèyàn ọ̀sàbù àìsífààkù kéèyàn ọ̀páyà فترى المجرمين مشفقين مما فيه ọ̀rọ̀ àdí àwọn àwọn ọ̀dà nìyẹn àwọn káàkiri ẹ̀rọ ọ̀nà àwọn ọmọ ìtọ́wà ló tíra yẹn wọ́n yà kó dúró náà yà wọ̀ يبالغ صغيرة ولا كبيرة إلا أحصاها wọ́n máa ní ewì àwọn kàwọn ta irú ìwé wọn wá sí láwọn ọlọ́run kò tí ẹ̀ wá kó bí kíní gẹ̀ẹ́nà àti tó kéré nínú ẹ̀sẹ̀ àti tó tóbi nínú ẹ̀sẹ̀ gbogbo ẹ̀ lọ́kọ́ ẹ̀ pátápátá ọwọ́ tàbí wọn máa ń lò ó ká fẹ́rọ gbogbo sẹ́ni ẹ̀sẹ̀ pátápátá wọ́n kò ti ní í sí ẹnì kankan Eh, kọlọ̀ dáàbò pé lọ́nà ọ̀dà fún wa o. níta fẹ́ ló bẹ̀ ó náà ní pé ọlọ́dún wà sàrí náà àlámúlò wà á lè rí nínú àkàdá gbogbo ọmọ ẹ̀ léyìn àtàlẹ́ nínú àti dábà gbogbo ọmọ láǹtà wọn jọ lẹ́yìn ìgbà a bá jí wọn dé náà wà á ní sí ẹnì kankan tí ó sọ fún lẹ́yìn lẹ́ka lágbájá ọmọ tí ìdè tiẹ̀ ọlọ́run bá ti lòdì sẹ́lẹ̀ lẹ́wọ̀n dàbí dáàbò mùsùlùmí lè látọ̀dọ̀ ayéṣe àfọlọ́n bọ́yọ́nù sí olórúkọ tí òkìsí ọlọ́run sọ̀rọ̀ láàyè sọ́lá fi sọ pé yóò ṣàwùn náà tó yọ ọmọ ìdíyà lọ́kì rìpáyàtà rọ̀ráàtà wúrúlá kúntù yá rọ̀túlọ̀lá àdìmísà òwà òrìjà lẹ́mí àyẹ̀ntúrò bá tòmìnà bá tọ́lá sọ̀rọ̀ láwọ̀ àyè sọ́lá yà áyà àlàámù àṣàtúwò bìn àyẹ̀ntúrò bá tòmìnà bá nù Aisha sọ pé òun gbọ́ tí ó sọ pé ọlọ́run bá àlejò ọlá yóò gba àwọn ọmọ ẹgbẹ́ ìyẹn jọ nídọ̀gbà ìdí àrùn lẹ́yìn ìjọba tí wọ́n dìde tán yóò gba àwọn jọ. ìgbàjọ kí ni ìṣesí tí wọ́n wà rọ̀fáàtà rọ̀ráàtà gòrìlà wọ́n máa fẹsẹ̀ rìn kọ́sẹ́ sí kò sí mọ́tò kò sí yéyà mi ẹsẹ̀ lọ́wọ́ tó rìn lọ́wọ́ tẹ̀lé àwọn àlàyé wọ́n máa ń lo ẹ̀kọ́ náà ní bá pàdé náà ní bá pàdé kó ló lù ẹ ètò òkúta òní jáde láì wọ bàtà á kò sí jọ ọ̀dà ìkí àná ẹ rọ̀bá tán kálukọ́ wà láì wọ bàtà rọ̀bá tán ní òwò tí o sì gẹ̀gẹ̀ lára gbórílá àdọ̀dọ̀ àdọ̀dọ̀ tí ẹ ti gbé kúrò lára rẹ jọ kìíní àná tí ẹ kọ́ dábẹ́ yóò tún padà sílẹ̀. àìsà wa sọ fún mi ní ìrẹ̀ òṣìṣẹ́ ọlọ́run àwọn ọkùnrin àti obìnrin gbogbo wọn apá kan mọ̀ mọ́ wo apá kan. àníbi ọ̀sán lọ́la àti ọ̀sán lọ́la ìrẹ̀ àìsà ntọ́ bá ọmọ ẹ̀dẹ́ yẹn jọ náà ọkọ̀ ọjà kẹ́kọ̀ọ́ ọmọ ọdún wà bẹ́ẹ̀ ni ẹ̀ ibi tá làwọn ọmọ yìí náà lè dé ẹ̀ àti sọ ìṣẹ̀lẹ̀ tó ní tí ìdí kí a di àwọn ènìyàn tẹ́nìkan tẹ́nìkan ṣubú lóru wọ́n bá ti gbé wá kí ẹ sì gbé wá màmá kan ó sì ó sì gbọ́ ìwé ládùúgbò ó sì jáde láì wú ìwò láì sí kankan ó sì jáde wá síta bẹ́ẹ̀ ìgbé wo ìgbé wo wọ́n kéde ẹ̀ ẹ mọ ẹwú ẹ mọ sí lọba sáré padà nílé lọba lọ mú ẹ kí yóò tó jáde láti kú ìdílé kúrò ní máa ń jáde ẹ wò sí pẹ̀lú ọlọ sílé ayé mú òkú sí mọta lè fi hàn mo lè yóò ti ara ti gbé òun ọ̀rọ̀ ìgbà yóò tó ara ẹ nìyí pé ẹ lábàjọ ọmọ ìwé wò ẹ àmì ọsọlọ lọ àyè ọsọlọ sọ ebi àmọ aṣáájúdomi ayé ọdún àbá àtọdún mi làbá ọ̀rọ̀ tó wá lọ àdìsá níbi ọ̀sán ọ̀nà àdìsọ́là lórí ìgbàjọ yìí sísí wò láwà àtijọ́ náà ọwọ́ àdìsọ́ Bukhari àti Muslim látọ̀dọ̀ Abdullahi bin Abbas ọlọ́gbọ́n ló ṣe àwọn méjèèjì ó ní ìwòsí ọlọ́sọ̀rọ̀ láàrin ìwòsàn sọ pé tòṣàwùnà fipáàtà rọ̀ràtà gbòòlà fún mọ̀páà kàmá bàdánà àwòlà فأول من ينسى إبراهيم عليه الصلاة والسلام النبي صلى الله عليه وسلم أبلا ابن عباس يقول أصوي بي wọ́n fún yín jọ níjọ́ bẹ̀rẹ̀ kí á mọ̀ wọ́n bá yín jọ ní ẹtí ọmọ rin ẹtí òní ní bàtà lẹ́sẹ̀ tí ó sì wà yóò tí a sọ yóò fún wa ní abẹ́rẹ́ lẹ́yìn bá náà ní amẹ́tí ọ̀sọ́rọ̀ la àyùsọ́là lọ́wọ́ ka àyà yìí pé àyà wà ní fúlọ́tò àbíyá àyà wà ní fúlọ́ yìí pé kàmá bàtà kàmá bàdá awọ́lá káyọ̀dé nìyí lò báwo ló ti fara ẹ̀ dídá ẹ̀dá lákòókò pé àwọn ọlọ́run lábìrin rẹ̀ bá a ti bẹ̀rẹ̀ rẹ̀ wọn a kò wá dá padà sí ìṣesí rẹ̀ padà ẹ̀ kàmá bàdá awọ́lá káyọ̀dé nìyí lò tó yẹ pé àwọn ọlọ́run láyé ní ṣéèjì dídá ọmọ ẹ̀dẹ́ ènìyàn lórí àwòrán bá a ti fẹ́ lákòókò nígbà wọn bá tó kú tán àwòrán náà láwọn wá dá padà sí i ọlọ́ni wà á dání àlẹ́ iná àdéhùn nínú jẹ́lọ́dọ̀ àwọn ọlọ́run iná kùnà báyìí. ẹ̀yin tá a ti là ń sọ fún yìí ẹ̀ àdúgbò sọ̀rọ̀ náà àdúgbò sọ̀rọ̀ wá sọ̀rọ̀ ìgbọ̀ káyà tó wọ́n ní wà á wù wá lùmọ́ ìlú kíṣà ìgbọ̀rọ̀ yìí. àkọ́kọ́ ẹ̀ tó náà bá ọ̀kọ́ fi nǹkan ìdìbò òwò rẹ̀ oníjọ́ mi àti àná wọ́n sọ yìí pé ó túmọ̀ sí pé lẹ́yìn bàtà ní sàṣàlà bá kọ́kọ́ lójú tó fi wò ó wọ́n wà á rí pé ẹni àkọ́kọ́ tọ́lọ́ ń ṣe ìbò ògo rẹ̀ fún òun náà ní Ibrahim alayhi salatu wassalam àwọn kan ní rárá nínú ọlá tí ọlọ́run ṣe fún Ibrahim yẹn kò túmọ̀ sí pé bóyá lè wá bá níbi ọ̀sán ọ̀la àlùsọ̀la títí kálukú fi jura wọn lọ tó ga ìyáàmù ọ̀tọ̀ọ̀tọ̀ ni bẹ́ẹ̀ náà ní ilé ayé náà ọ̀tọ̀ọ̀tọ̀ ni pé nínú ọlá tọ́lọ́run ṣe fún ànábì Ibrahim ikú lẹni àkọ́kọ́ tí ọkọ wọ sọńdọ ń dalẹ kíá tó tó wá tọlọ tó wá mọ sí tọlọ gbò fún àwọn ànábì Ọlọ́run àti àwọn tí wọn jẹ ẹni ẹsà nínú àwọn ẹ̀dá rẹ̀. ní ọjọ́ ìbákan náà ọwọ́ àwọn mùsùlùmí wọn ahmed ipe ọlọ́ọ̀bà àdìgbọ́lá yóò sì ìgbàjọ fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn kò bá tánù kò rà tánù kórìíra kúrúmá ọlọ́ọ̀bà yóò kú ọjọ́ lẹ́yìn tó ti rí pé ẹ̀wọ́ kò ní wọ bàtà wọ́n bá wọ́n wù àjọ̀dọ̀ wà pẹ̀lú wọn wọn ò ní ní kẹta nínú níyàn máa wò níbi ayé kò ní sí gàdá kò sí gàdá máa kò tẹ̀sán wọn kò sówó kò sí aṣọ kò sí gàdá kò sóúnjẹ kò sí gàdá nínú téèyàn máa wò níbi ayé èèyàn ní ní kàtà wọn ti gbà gbogbo ẹ̀ nípa ọ̀pọ̀lọpọ̀ wa ni màláìkà tí wọ́n tó ọ̀tọ̀ ní ìdílé àbáwá sáíkù ọ̀tọ̀ ní ìdílé àbáwá ẹ bá wà wájú tí ń fa ẹni ń bọ̀ lẹ́yìn ọ́ ìlú gbẹ́ni wá sí pé ń lé lẹ́yìn ibi wọn náà tó wájú sáíkù nà gbogbo èèyàn kọ̀ọ̀kan ló ní sáíkù rẹ̀ tó bá jọ̀ ní ẹ̀jẹ̀ àwọn mọ̀lẹ́kà tí ó dúró ti lẹ́yìn tí ọmọ pé ọ̀yá ọ̀nà ọ̀nà ọ̀dọ́nù náà tó bẹ́ẹ̀ tí ọmọ lè ká kálukú wá gbára jọ lọ síbi tọrọ bá fẹ́ tí túmọ̀ sí pé tó ti bẹ́ẹ̀ náà á rí àwọn ìyẹ̀kọ́ tó lọ́wọ́ nígbà tá a bá kú jọ náà á rí àwọn ìyẹ̀kọ́ tó lọ́wọ́ ti gbò láti ní kí wọ́n ti dà kẹ́kọ̀ọ́ra á rí àwọn ìyẹ̀kan tí wọ́n wà lórí ìdùnnú àwọn ìyẹ̀kan wọ́n wà lórí ìbànújẹ́ oríṣiríṣi ìṣesí bọ́lá ọ̀bàlẹ̀ ìjọba yóò sì gbá wa jọ níjọ́ ìyá wọn nìyẹn. pé àwọn yẹn kan bẹ tọ́lọ́ọ̀bà àlejò ọlá tó ṣe pé owó jù wọn pẹ̀lú aṣọ wọn nínú wọn náà ní sẹ́yìn ìwú àti dúdú ọ̀nà dúdú ọ̀nà kọ̀ọ̀ àwọn afá sọ pé ilé yìí ọ̀ka kó jíjí tọ́lọ́ọ̀bà àlejò ọlá òjì wa tó ń gbà wá jọ ní òwò torí pé tí ọkọ̀ ṣẹlẹ̀ ní tó bá dìde nínú sàárè asọ́rọ̀ wà bẹ̀ asọ́rọ̀ wà wà máa lọ́wọ́ wò lẹ́yìn ìgbà náà lọ́wọ́ sẹ́ẹ̀ ṣe eh, ìdáàbò tí ó ṣe fún ìbùrọ̀mù àyè sàlá bẹ́ẹ̀ ni àwọn ànábì ọlọ́run àti àwọn tọ́lọ́ bá fẹ́ nínú àwọn ẹ̀gbìn ẹ̀sà. ìṣesí bá ti wà ní máṣáàlú yìí ní àyè ìkójọ yìí ìṣesí oríṣiríṣi ni òun náà ní ta ti kà fún wa níbi mọ́ṣáálà ẹlẹ́ẹ̀kọ̀kàndínlógún tá a ṣe wàhálà tó pọ̀ bẹ́ẹ̀ tá a bẹ̀rẹ̀ láti à a bá délé ìkẹjọ tá a fún tẹ̀síwájú ní ìgbà tí a bẹ̀rẹ̀ ní ọdún lórí pé àwọn èèyàn kan bẹ tó yẹ kó káàkiri ni wọn orí ìṣesí tí wọn wà ó di pé ọlọ́run ṣe ìdájọ́ kálukú ọ̀lọ́ sáàyè rẹ̀ àwọn kan bẹ tó yẹ kó olùsọ́ ọ̀tún wà fìdí wọn fi ni wọn rí ta orí wọn pé ṣùgbọ́n wọn dẹ́ṣẹ̀ tọ́lọ́run fẹ́ fi àlè jẹ wọn náà ó tó di pé wọn kálukú ọ̀bọ̀ sáàyè rẹ̀ bẹ́ẹ̀ náà sì ní àárẹ̀ àwọn sọ́ọ̀lì tó nà àṣìyà àwọn fẹ́ gbé jẹ́ ẹni jẹ́ ẹni tọ́pá ìrọ̀lọ́ gbogbo òṣèṣì tí wọ́n wà fún náà láti fi kàṣíwájú gbogbo òṣèṣì nígbà tá a bá wà ní máṣá tá a wà ní àyè tọ́lọ̀ ti gbá wa jọ òun náà ní gbogbo tá a sọ wájú yẹn ọ̀rọ̀ àjẹ́nà àti náà kò tí ì ṣẹ̀dá. bẹ́ẹ̀ náà sì ni ọlọ́run bá sọ fún wa ó fún wa ní ìtọ́ka tó kọ̀ọ̀rọ̀ yìí pé àti ẹyẹ àti ẹranko ìlọ́lọ́run bá àlejò ọlọ́run tí wọ́n jọ náà táwọn náà wà sí máṣá ọlọ́run bá sọ fún wa ní tọ́lọ́kù tẹ̀kúwì ìpè wáyé dálé fi ṣáà ó tó tẹ̀lá ọjọ́ ń bọ̀ tí wọ́n kó gbogbo àwọn dábà wọ́n kó gbogbo wọn jọ àwọn náà wà ní máṣá ọlọ́run tó sọ wọn àtúrà kò ṣòro ayé wà mí ní ayé àti kálíkù sàmà wà àti wà láàrúbí wà máa bá tàbí iná mi dáadáa wà wà á dàmúrí ìgbìdá yẹsà ọdí ọlọ́dún tó wọn àmì ọlọ́run ó náà ní kálíkù sàmà wà àti wà láàrúbí dídá tó nínú wa níbẹ̀ tí mo gbé ọlọ́run bá bẹ ní alágbára sí ní wa máa ma tàbí máa mi ń dáàbà àti gbogbo àwọn dábà fún ti rápálá lórí ilẹ̀ pátápátá tọ́lọ́wọ́ bá lè gbọ́lá tó fún wa sórí ilẹ̀ nínú wa níbẹ̀ tí mo ọlọ́run ti gbé ọlọ́run bá ti bẹ ní alágbára sí ní wà wúwa àlàájá wọn ìní ìdá ayé àṣà ọ̀pọ̀ ní ọlọ́run ti wọ́n dáhùn yẹn òun náà ní ọlọ́ọ̀bà nìkan láyọ̀gbà ọlọ́run náà tí ọ̀nà ìyá ọlọ́run tó sọ ọdún sọ́rọ́dún làní àm àyà àti èyí ọlọ́run wa máa ń dá bàtí kẹlọ àfi wàlá ọ eré yẹ kó èrò ìdáná ayé ìlà ọmọ àmọ̀tàlùkọ máa bá rọ́tìnà bíi kìtà bíi ṣe ثم إلى ربهم يحشرون ọlọ́run wa máa ń dá bàtí kẹlọ àfi kò sí tí ń ra pálá kankan lórí ilẹ̀ tá a jọ wáyé wàlá àtọ̀ ìrìn bẹ́ẹ̀ náà ni kò sí sí tí ń kò lókè tí ń fi ìyẹ́ rẹ̀ méjèèjì tí fi ń kò ìlà ọmọ tí ń fi ẹ̀fọn hà rẹ̀ méjèèjì tí fi ń kò lókè ìlà ọmọ ní àmọ́tà ìjọ bíi ti yín náà ni bí a ṣe ti ní ìjọ níjọ oríṣiríṣi yẹn tí ń lówó oríṣiríṣi lágbóró pẹ́ lọ́nà àwọn náà tún oríṣiríṣi ìtọ́jà nígbà tí àyèmí àmọ̀ bá dé wọ́n kó sì gbà wá náà lórí sí i. ọlọ́wọ́ sọ yìí pé máa farò láti náà fi gíga bíbí ṣe níbi àkọọ́lẹ̀ táwọn ọlọ́run ta àkọọ́lẹ̀ sínú kádà àti àti ètò kíníkan rárá tó kùn mọ́ ìlà ọ̀bí ẹ̀mí ìṣàrò. gbogbo àwọn dábàá yìí ẹ̀ ń bọ̀ bá jọ ìdá ìkìyàmọ̀ á tún gbá àwọn náà jọ lẹ́yìn ọ̀rẹ́ ìlọ́lọ́wọ́ àwọn kẹ́ni àwọn kẹ́ni sára wọn jẹ ọlọ́run kẹ́ni kan àwọn láyé ó wà ní ìgbẹ́ ọlọ́run wà pàṣẹ fún ọdún tó ní ìgbẹ́ tí wọ́n kàn yọ àwọn bàlẹ̀ rẹ̀ tí wọ́n tó. eléyìí ni ìṣẹ̀lẹ̀ lẹ́ẹ̀kìṣẹ̀lẹ̀ lẹ́ẹ̀kejì òun náà ní ká pè ní àlàkáṣíọ̀ gbígbà ọmọ ẹ̀dẹ́ ìrìnàjò lẹ́yìn ìgbà tí ọlọ́ọ̀bà àdìgbò láti jí wọn dé náà ìṣẹ̀lẹ̀ lẹ́ẹ̀kẹta tí ó tẹ̀lé yìí òun náà ní bẹ̀rù kíkì àwùmáṣà ẹ̀ ìlú táwa dúró níbi ààyè láti gba ìdájọ́ yẹn àyẹ̀tọ́lọ́ ń bá wa jọ sí ìṣẹ̀lẹ̀ kan náà ló náà lọ́dọ̀ ẹ̀kọ́ gbà kí bá sáré sáré sáré náà ọ̀rẹ́ ẹ̀ka lè ló máa ń sọ dọ́ọ̀mọ́ lọ́nà gbogbo wa àwọn agbára lọ́nà táwa ní dọ́ọ̀mù fẹ́ kájúkọ́ wà kóra tó fẹ́ ìkóra tó ìṣẹ̀lẹ̀ ẹ̀ka. ìkóra tó yẹ wà fún ìṣirò sẹ níwájú ọlọ àti kúkọlọ àyíkọlá kó ṣe ìdájọ́ nkàlùkù àyè káàkùjọ sí àyè kọtọjọ tó yóò kó kọkọọkọ fún ọmọ ẹdẹ ènìyàn ni àyè tí ó kó kọkọọkọ tí ò ní gbèsè ní kó ló gbára àgbàdo kó yọ nílẹ̀ ẹ̀rọ mímọ bí mọ̀ kó ṣe lọ́jà kò sí ẹ̀mí o tó ní ìdí ìṣẹ̀lẹ̀ àdìyà ilé kó kọkọọkọ gbogbo ọmọ ẹdẹ ènìyàn gbogbo ẹ gbogbo ẹ tọ́nà ti dá lásìkò látàdórí ádámù àlẹ́sàlá tọ̀sà lórí ẹ tí ọ̀jẹ̀ ọmọ tí kò bí káyìn gbogbo kálukọ́ wà kójọ bẹ́ẹ̀ náà ni àwọn àjẹmọ́ àwọn náà kójọ àwọn adágbà àwọn náà kójọ ìbẹ̀rù kójọ wà bú ọmọ káàbìrì ẹ ọlọ́wọ́ máa máa ṣe ìfọkànbalẹ̀ ẹ̀sà fún mọ́mìnì gẹ́gẹ́ bí a ṣe kà síwájú ẹ òun ó sùn máa gbárí gẹ́gẹ́ bá a ṣe kàtà mú ẹ̀rí rẹ̀ wá débi kí òun ọmọ du àwọn ọmọ ẹgbẹ́ ènìyàn ẹtí ó bòde kókósẹ̀ ẹtí ó bòde ó ẹtí ó bòde bàbá ẹtí ó bòde di ọrùn rẹ̀ ẹtí ó yóò débi ẹnu rẹ̀ gan tí ó bòde di ẹnu yọ ọmọ àwọn ọmọ ẹdẹ ènìyàn ọmọ ẹdẹ ènìyàn ọ̀rọ̀ ìdúlẹ báyìí tó ń yọ ọsẹlẹ tó ń ọsẹlẹ tó ń ọsẹlẹ tó ń ọsẹlẹ tó ń lé pàdé bẹ́ẹ̀ sì lè sábà wọn náà bẹ́ẹ̀ náà sì lè nígbà níbi máṣáwùtà láwa ibẹ̀ náà lẹ́gbẹ̀ẹ́ tó ti kọjá lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ tọkọ ah ah wọn jẹ ní wọn jẹ ní orí mi pẹ̀lú ọ̀rọ̀ àfọwéré ẹ̀ẹ́dì ọmọ sáfọ́mọ rẹ̀ ẹ̀ẹ́dì ọmọ sáfún bàbá rẹ̀ ẹ̀ẹ́dì ọmọ sáfún ìyàwó rẹ̀ ẹ̀ẹ́dì ọmọ sáfún olùfẹ́ rẹ̀ fún ọ̀jẹ́ tó ti jẹ́ wọ́n kéde níbi ayé ilé máa ṣàwùn àti gbòòrò náà yóò ti máa ṣẹlẹ̀. bẹ́ẹ̀ náà ni apá kan náà àwọn ẹ̀dá níbi tá a sọ síwájú wọ́n wà lóko náà wọ́n kú wọn láti rí pé wọ́n ní nǹkan tí wọ́n kò wọ ara wọn gbogbo lọ́gbọ̀n mẹ́ẹ̀ẹ́dínìyàn yọ ibi tá a ti fẹ́ kójọ yẹn tá a ti kójọ láti ṣe ìṣirò sẹ́ anabi wasala ala ali wasala o yẹrẹ o ye ẹ ilẹ̀ ta sasa kan ni tí o fufu ba la ẹ fífufu rẹ wa ni jẹ́ fífufu tán yọ ma dàbí ìbàdàn fẹ́ kó wọn tuntun pa díẹ̀ ọ̀wá ní sí àmì kankan ní ìrẹ́bí tí àmì kan náà èdè tó wà ní pé a bẹ̀rù mo tí bàbá lọ sí bá bọ̀ ibi ìní padà sí ẹ̀ àmì méjì kan gbogbo sílẹ̀ kò sí tọ́jọ́. kò sí àmì kankan ẹ̀yìn onímọ̀ ìlú ìlú mọ́kà ilé ìmọ̀dínà ilé ní nàìjíríà ilé ìlú amẹ́ríkà kò sáàmì kankan ànábì sallallahu alaihi wasallam ọ̀sọ̀ ilé inú àdéhùn sáà gbọ́dọ̀ sáà tọ́wọ́ àmúṣọ́rọ̀ mùsùlùmí ikú òkúsí ọlọ́sọ̀rọ̀ láàyè sọ́nà tó yí pé yóò ṣàkóso náà sọ yọ ọmọ ìpèyà ọjà àbùn bẹ̀rẹ̀ lọ́rọ̀ rà kàkó sọ́tẹ̀ nígbà tẹ́yì lẹ́yìn sàfihàn àdàmù bẹ̀ àhàyè. àdébò sọlọ náà àyè ọsàn tó yẹ pé wọn gba àwọn ọmọ ẹdẹ ènìyàn wọn gba wọn jọ ẹlòmí ọmọ tu lónìí wọn ti ọmọ ẹdẹ ènìyàn náà lò so àlùbáàbù ó sì yàtọ̀ sí aṣọ ọ̀tọ̀lájú ìdè ọ̀tọ̀lá gbígbàjọ ẹ̀ bí ó ṣàrò náà sùn yà ọmọ ẹni yà ọmọ ti ọlọ́pàá àdébò sọlọ náà àyè ọsàn tó yẹ pé wọn gba àwọn ọmọ ẹdẹ ènìyàn wọn gba wọn jọ nígbà ìdílé alá kí funfun rẹ̀ kó tó súnmọ́ fún wa pẹ́sipẹ́sí kàkó sọ̀tẹ̀ nàdí bí búrẹ́dì tọ́jà pé fúláwà rẹ̀ kò sí pàǹtí kankan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó sì ti ọ̀ mọ́ nínú àdìsí ni ó ní ilẹ̀ tá a ṣe ìṣirò sẹ́ ojú ilẹ̀ tó lé pé kò sẹ́ni kankan tó tẹ̀sẹ̀ ń tẹ̀ ní ẹ̀ lára wọn jọ lọ. lẹ́yìn tàbí ní àdàmú ní àhàlẹ̀ kò ní sí àmì kankan fún ẹnì tábà wá wòye sí ìtọ́ka Qur'an á rí wípé ilẹ̀ yẹn yóò ti yàtọ̀ sí èyí tá a wà ń bẹ̀ yìí olùkọ́lọ̀ sọ pé kí n sì máa bá nínú sọ́láṣí Ibrahim ayé forty eight ọlọ́dún yẹ ọmọ ọdún bá dájú lọ áwùjọ wọlé ọ̀rọ̀ àrùn tí wọ́n sàmá wá tó wàbára tó lé wílẹ̀ áàdì wá áàdì wà fún ha ọjọ́ pọ̀ sí bí gbàdáàlú ààbò pé lọ́nà ààbò wọ́n ṣe ń dilẹ̀ yìí tí ó yàtọ̀ sí ìtàkùn rẹ̀. ìyẹn tí àyípadà ọba bẹ́ẹ̀ náà ní sọ́mà àyípadà náà ọba kálukú ọ̀wá yọ ọ̀pọ̀ síwájú ọlọ́ọ̀bà nìkan lá ọba tó kù ní àásù ní onìkan ṣoṣo ní ọba ọ̀háàbù ọba tó ibi ìmọ̀ kíláàsì ẹ̀dá sí ọba òkú. àwọn onímọ̀ wa sáyé wa wá lórí wípé ààyè tá a ti kó jọ yẹn ṣé ilẹ̀ kan nínú àdìdánná ni àbí ilẹ̀ kan lórí ilẹ̀ ẹlẹ̀ àbí ààyè kan lórí pé kò sí tó ní bá ṣe pẹ̀lú àdìdánná àti náà nítorí àdìsí oríṣiríṣi tó wà ń bá rẹ̀. apá kan tí wọ́n sọ yìí pé nígbà tí àdìdé bá wọ́n bẹ̀rẹ̀ kò sí èmi ti ń pa wípé orí ilẹ̀ ẹlẹ́ẹ̀dẹ́ ìta wà náà láti kọ́kọ́ sí di náà. tí ọ̀wọ́ akọ̀tínú bẹ́ẹ̀ lọ́sọ̀rọ̀ ṣùgbọ́n orí ilẹ̀ ká wà ibẹ̀ náà ní kálukú ti lọ kúkúkú tí ó yọ jáde. lẹ́yìn ìgbà náà lọ́wọ́ wá sí àyípadà sórí ilẹ̀ yẹn àwọn kan nínú àwọn tó sọ pé gbọ́dọ̀ ọlọ́tọ̀ sọ nínú súrọ́tù ẹ̀ súrọ́tù nàzàá ti gbé fàyídà àwọn ìgbésí sáà yọrọ lójijì wọn wà lójú lẹ wọn ní ààyè kan ní jẹ sáhírọ ibi tá a ti kó jọ nìyẹn pé ní jẹ sáhírọ. ìgbà bá wa kó yẹn ibẹ̀ lọ́wọ́ wa ni ó ti ṣe ìṣirò fún wa bẹ́ẹ̀ náà sì ni ibẹ̀ náà ni ẹ̀ka gbogbo ti mọ̀ yìí pé àtúnṣeré àtúnṣeré tó tó gbé ìgbésẹ̀ tí ó tẹ̀lé apá kan náà wọ́n sọ pé rárá ipe ibi tá a ti ṣe ìkójọ ipe ààyè kan ní nígbà tí ìdájọ́ bá wá tán ọlọ́run bá sọ ibi fífẹ́ ìṣòwò gbé láàrin àwọn ọmọbìnrin àti àwọn káàbì apá kan rẹ̀ yóò bá jẹ́ extension fún iná wọ́n bá bọ́ sínú náà jẹun obìnrin pé extension náà ni wọ́n wà apá kan rẹ̀ yóò jẹ́ extension àti àjẹ́ náà ibi tí àwọn ọmọbìnrin wà. eléyìí ni ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́kẹta nípa wípé àkùràdó ní ààyè ibi ibùdó yìí ọ̀sáàyè yóò kù sí ẹ bá gbé ẹ bá gbé ẹ bá gbé àga ẹ bá gbé ẹ àpótí wọ́n fẹ́ fi nílẹ̀ díẹ̀ kò tọ́jọ́ káàdùkọ́ wà lóòrò ni níwájú ọlọ́run àyẹ̀wòlá níjọ́ náà. ìṣẹ̀lẹ̀ lẹ́ẹ̀kẹrin ìṣẹ̀lẹ̀ ló náà ìdúró yóò wà pẹ́ kárin kése ìgbó yẹ ọjọ́ àtúntí pé wọ́n gbé yín dé àgbòkan lẹ́nu máa sáré lọ náà wọ̀lẹ́ ẹ̀kọ́ wọn ti lọ ẹtú bíbẹ ẹdú ẹ wá lọ tọmátì bẹ ẹdí bẹ̀rẹ̀ náà lẹ lọ ìṣirẹ tẹ́lẹ̀ lẹkẹrin yẹn kálukú ọwọ́ afẹnbẹ lọ kárí kéésì ìjọ náà tọjá yìí pé níbẹ̀ ni yóò ti sú èèyàn yóò ti sú kálukú bẹ́ẹ̀ náà sì ni òwúrọ̀ ọmọ ẹgbẹ́ ọmọ ẹdẹ ènìyàn jọ náà kálukú ọmọ bẹ̀rù tó lé tó wọ̀ ọmọ tó náà ọba àdìgbò lábẹ́sẹ̀ nítorí pé dídú yìí ó ti pọ̀ kálukú ó sì máa mọ̀ dájú níjọba yìí pé ìṣirò ni àwa ṣe ń bí lọ́dọ̀ ọlọ́run àwọn afáwa sọ̀rọ̀ lórí bóò ní àsìkò yẹn ó sì dùnkò apá kan níta bá fi gbèsè tiẹ̀ sí ọ̀rọ̀ àdámọ̀ ìdí one thousand years ago apa kan pelu itu pẹ̀lú ìtọ́ba ní Quran fifty thousand years ni ṣùgbọ́n ẹni wọ́n kò yí pé ta ni ọmọdé one thousand years ni ta ni ọmọdé sixty thousand years ni káàkiri ni ẹ̀ẹ́dẹ̀ tí wọ́n fi lè lò lọ́nà ti gbà wọ́n ṣe. bẹ́ẹ̀ náà sì ni ẹnu kò lórí pé ọlọ́run ó ọwọ́ àti àdìsí àdìgbò sọ́dọ̀ náà yóò sá bí ìgbà tí yẹn bẹ́ẹ̀ kí nù ọ̀rọ̀ yẹn kan ẹ̀bí ìgbà tí yẹn tó wà yíyá ìgbà tí nù rákà mẹ́ bẹ́ẹ̀ ló sì gbé lára fún mi àbí ike káyọ̀ àṣùbà yẹ rákà mi ní bí ó sì rí fún mi ṣùgbọ́n lára káàbìrì tó ń bá ń bu ìṣòro àti wàhálà àti fìdínà àti ìdààmú yóò ilé ìgbà ó ti kù pẹ̀lú ọdẹ ayé lọ. tó wá àyà ẹ̀ forty seven ọlọ́ọ̀bà àdìgbò lásán ibi wà yẹ sáàdìlú nàkàbílẹ̀ àgbàbí wàlá yóò nípa lọ́ọ̀bù àyà wà iná yàwó mẹ́lẹ́ ìdá ọ̀gbìgà káàlìkì sànàtì mímọ́ àgbàrú tuntun ọlọ́ọ̀bì wà yẹ sáàdìlú àgbàbí àwọn káàbì yẹn wọ́n máa kánjú wọ́n máa tó yà ọlọ́ọ̀tò wí òun èdè wọn pè kọ́ náà wà nígbà lákòóso rọrùn fún wọn káwọn onídìí gbà gbòdò fún òní wúlò ẹ̀yà wọn ní ẹgbẹ́ ẹlẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ́gbọ́jà wọn já kọ́ ìyá mi wọn máa wí bẹ́ẹ̀ fún wa nínú sọ̀rọ̀ wà ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n ti máa wí bẹ́ẹ̀ fún àdúgbò ẹ̀ náà ẹ̀dẹ́ òkúta gbòdò ẹ̀dẹ́ ẹ̀dọ́ lẹ́dọ́ bí ìṣẹ́ gbòdò gbòdò ṣe wá nípa gbòdò bá kò ní tó ń gbé ẹnìkan kánú ọwọ́ wàá súnmọ́ rárá o àti tọ́lọ̀ ń fẹ́ sí náà yóò ṣe sí. wáyé náà yà wọ́n ní ní dà ọ́ bíkà káàlì kùsà àti ní gbọ̀n àgbà olùkùnú dájúdájú ọjọ́ kan lọ́dọ̀ ọlọ́run ìjọ ní àlìkíyàmà ọjọ́ kan lọ́wọ́ ṣèṣe òní káàlì kùsà àti ní gbọ̀n àgbà olùkùnú bí ẹgbẹ̀rún kan ọdún kẹ́míkà bí ọlọ́run sọ pé pàdé ó ní bíi ẹ̀yẹ bí yọ yóò lò pọ̀ lára káàbì kọ́nà kọ́sà àdúrà o. inú sọ́lọ́tù sájídà àyà karùn-ún ọlọ́run ló kàmí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ní sọ́lọ́tù mahamid àyà ìdílé sí kẹrẹ ọlọ́run ló kàmí bẹ́ẹ̀ inú sájídà àyà karùn-ún ọlọ́run àlejò aláṣẹ pé yúdà bẹ́rù la amúra mi náà sàmá ìlànà àrùn tó máa yá àrùn كان مقداره ألف سنة مما تعدون ọlọ́run ní oògùn máa ń darí àlámọ̀ ọmọ ọgbọ́n àwọn màláíkà sílé ayé láti sánmà lẹ́yìn ìgbà náà ó mọ̀ ya àrùn ilẹ̀ ìlú bí ìyàwó mi dáná ní ti dáàbò kàmùsí mi dáná ní ti dáàbò alẹ́ pàṣẹ náà ti ń bí mà dàrú dúró. àmì lẹ́yìn ọ̀rọ̀ àwọn gbòógì lọ́dọọlọ́ọ̀ ṣe dé ó ṣe dé ó ṣe òdúnrán ẹgbẹ̀rún kan ọdún ní ìgbé ìmọ̀ǹkà ní ẹgbẹ́ mọ̀sáfà ti bẹ láàrin ilẹ̀ sánmà tí màláìkà ó sì kọjá rẹ̀ tí ó lọ bọ́ tó bá jẹ́ pé lẹ́fẹ́ rin irú ẹ̀ bẹ́ẹ̀ sí máa rìn ilẹ̀ ayé ẹ̀ẹ́dì one thousand years lórí ẹ̀ ní oṣù tó ní màláìkà tiẹ̀. bẹ́ẹ̀ náà ní súrọ́tù màárìtì áyà kẹrin sí ọlọ́ni sàádà sáà ìrùbẹ̀ àdáàbí wá ẹ̀ lẹ́yìn káàbí ìnàlẹ́ ìsàlẹ̀ òkúta bẹ̀ nínú ọlọ́ àdìdì màárùjẹ tààrùjẹ dùmẹ́lá ìkàtọ̀ wà rúkú ilẹ̀ ìbí yẹ́wò mi dáná ìdílé àwọn ọlọ́sí nà àlùfàṣánà ọlọ́ni sàádà sáà ìrùbẹ̀ àdáàbí wá ẹ̀ ó wá béèrè nípa ìyà tí ó ṣẹlẹ̀ sáwọn káàbì káàbí ìnàlẹ́ ìsàlẹ̀ òkúta ìyá tí ó ṣẹlẹ̀ sáwọn káàdì tí ó sẹ́yìn kẹfẹ́ tí ó bá wọn tiẹ̀ yìí náà nìyá ló bẹ̀rẹ̀ ìyá wọn. mìíràn la ilé ní màá rìndì látọ̀dọ̀ ọlọ́ọ̀bá tó ní àtẹ̀gùn fún àwọn màláìkà tó ti dá táàrúdù màláìkà tó wà lọ́wọ́ lẹ́yìn fi mi ká nàìjíríà wúrú kàmsí nà àlùfáàná àwọn màláìkà máa ń gbòkè lọ́sọ̀dọ̀ ọlọ́ọ̀ bẹ́ẹ̀ náà ní ọjọ́ kan ṣe pé lóṣù lọ́dọ̀ ti ní ọ̀dà ẹ̀gẹ́ mi hamsin náà alifasana ọ̀dà ẹ̀gẹ́ mi fifty thousand years. torí ẹ̀yìn apá kan náà wọ́n mọ̀ sọ fifty thousand years ní lára àwọn káàdì apá kan ní one thousand years ní apá kan ní bí ìṣesí kálukú bí àbáṣe kálukú ló ṣe lójú ẹni ló lójú ní gbá fún ní one thousand years ẹni ló lójú ní fifty thousand years. nígbà tí oorun bá rọrùn tí ò sí ṣòro lèyìn ọ̀sẹ̀ yìí pé alẹ́ àtàárọ̀ kò gbìnà síra wọn ṣùgbọ́n nígbà tí kíra bá ṣẹlẹ̀ ojú ọmọ bí àṣàtúbà àwọn pẹ́ tó báyìí fọlọ́ dákun mẹ́jà ṣùgbọ́n àyẹ̀wò pẹ́ o ọ̀la àtúntò ọlọ́run náà ẹ̀ àmẹ́jọ sọ̀rọ̀ láàyè ọ̀sánú àdúrà rẹ̀ tí wọ́n ṣe lórí ìrìn àjò yọ sọ yìí pé aláàfin wájú ànàbọ̀ ẹ̀dá dídọ̀là ń lọ bí ọ̀nà ìṣe ìdènà níta àrùkà ní ọjọ́ kan yọwọ àti ní ọjọ́ mẹ́fà ìjẹ ọjọ́ mẹ́jọ nítorí mùsùlùmí oríṣiríṣi tó wà sẹ́yìn lórí gbọnyìn kò fẹ́ tọrọ bá tó kú lè ọmọ ajá ọmọ dúpẹ́ lọ́dọ̀ lọ ẹni tí ó rìn tọ́lẹ́ pé a ah, yọ lágbára ọkùnrin kan kù yìí kílẹ̀ kan kú lọ́yẹ̀ èkó ó ní èèyàn bẹ́ẹ̀ ni wọ́n gbàgbọ́ èèyàn bẹ́ẹ̀ ni wọ́n gbàgbọ́ láàrin òru tí wọ́n bọ̀ látàjọ pé wọ́n ń lọ́ra lọ wọ́n sì bọ̀ ẹ̀kọ́ sì ti kọjá ọ̀dọ̀ ọlọ́pàá wọ́n ti kọ́ lówó tí wọ́n mọ̀ àwọn jẹ́ ẹ̀dá wọn ló jẹ́ lórí owó wọ́n ti sọ wọ́n fún wọn ló ti wọ́n fún wọn wọ́n ti kú lọ́dọ̀ wọn ọdún wọn jọ fún àwọn ẹgbẹ́ ìdílé wọn wọn jọ fún wọn ní owó lẹ́nu ní bí àwọn ní ẹsẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe fún wọn lọ́la yìí bí ọkọ̀ ọkọ̀ epo ó ṣe yí nù lọ́ba dábìlì náà bá sọ àwọn ọlọ́pàá jẹ́ lórí owó wọn làwọn ọmọ báwọn ṣe ń sa ẹ nígbà tó yẹ pé iná àwọn ti dọdọ àwọn ni eré táwọn sábẹ àwọn ọsàlù ẹ rí ọlọlọ ńlá àtijọ́ náà ó lè ayé òde ẹmẹ kan lọdún òkú sùn lọ rẹpẹtẹ kọlọ ń kọsà ń wà ó wọn jà sí kò gbé abúrú nígbà tí nǹkan bá kú èèyàn máa fi ọjọ́ kan lójọ́ kan nọ́mbà tó bá lé á ìnáwó ẹ̀ṣẹ̀ yẹ ẹ̀ṣẹ̀ nípa ilé ọjọ́ náà fún àwọn káàbìrì tí ò sí méjì bẹ́ẹ̀ ọlọ́ọ̀bà lè gbọ́dọ̀ sọ fún wa fún sọ àtúntò pọ́n àyà twenty six ọlọ́ọ̀bà lè sọ yìí pé alìmọ́lìkù yàwó wọn ti di nílẹ̀ àkúlẹ̀ rahman bàtàlà yàwó wọn alàlì káàbìrì iná àṣírọ́ ẹ̀mọ́lìkù yàwó ti di káàbìrì ọlọ́ọ̀bà lè gbọ́dọ̀ sọ yìí pé ọlá náà àti ọjọ́ náà tí o sì lè méjì tí o ní àtẹ tí o dúdú bẹ́rù àmáyé ọ̀nbẹ ọlọ́ọ̀bá láàmú rẹ̀ ẹ̀kọ́ wá fà ábúrú ní ara rẹ̀ ẹ̀kọ́ tí o sì lè rí ọjà ọ̀tá rẹ̀ ìyá bá àánú rẹ̀ náà sọ ọkọ̀ láyé púpọ̀ láyé kìá ẹ̀kọ́ yẹ kó bí a ṣe bí ọlọ́ọ̀bá fún láyé ọlọ́run ti fẹ́ fi àjẹ wọn láyé kìá wọn ọ yẹ kó gbogbo ẹran wọn máa gbé wẹ́lẹ́wẹ́lẹ́ ní lọ́nà ọdún ọdún padà. ọlọ́ọ̀bá àdìgbò ọlọ́sọ yìí pé alimọ́lùkù yà ọmọ ìdílé àkùlẹ̀ rahman ẹ ọlá òdodo níjọ náà tọ́lọ́mọ bá láàánú ni wàkà yà ọmọ alálìkà àgbèrè náà sí ọ yóò sì di ọjọ́ tí ó lulẹ̀ tí ò ní rọrùn rárá fún àwọn káàkiri yìí ọlọ́dún sọ fún wa ní sọ́ọ́nù bẹ́ẹ̀ ayà kẹjọ sí ìkẹwàá gbé fáyidà mọ́tẹ́lá kò ní ná wúwo fàdáríkà yà ọmọ ìdè yà ọmọ ní àṣìírí aláìkáàbìdì nàgbẹ ìrẹsì ọlọsàlùwà ọlọdún báyìí là àdúgbò àfihàn ọjọ́ pọ tí wọn fẹ́ bèrè sínú owó àti náàbùrì àti sóòrì ìkẹkẹnà ẹ nọfẹrà àti nọfẹkà ìkẹkẹnà ẹ ìjọba tí wọn mọláìkà ọfẹ bèrè sínú owó bàtà ìfẹyà ọmọ ilé ìyàwó ní àṣì ọjọ́ náà ọjọ́ lórí lé ní o fún àwọn káàbìdì alálìkàábìrì iná ẹ̀rọ yẹ sí i ọjọ́ tó wọlé fún àwọn káàbìrì gé ẹ̀rọ yẹ sí i kò ní ẹ̀rọ rárá kó tilẹ̀ kọ́ ma. ọlọ́run tó yọ ọjọ́ náà nípa àwọn káàbìrì náà nínú sọ́ọ̀tì kọ́mà ayé ìkeje sí àti ìkẹjọ ọlọ́run bá sọ pé kó ṣáà ní àwọn sọ̀rọ̀ yà ojú náà mi náà àjìdá كأنهم تراهم تشر مقبلين إلى الداعي يقول الكافرون هذا يوم عسر قد خشع أبصارهم ojú wọn yọ ọ̀pọ̀lẹ̀ ńjọ́ náà tí wọ́n tí ó sọ̀rọ̀ tí ó tí yẹ̀pẹ̀ ló bí bá wọn yà fún ojú wọn náà nílẹ̀ àdìdáàdì láti inú sàárì tí wọ́n ti máa yọ tí wọ́n ti máa jáde kàánà ọ̀hún da ẹ̀jẹ̀ bí bí esu bẹ́ẹ̀ ni ọmọ ẹ̀mí ìlú òṣèlú lọ ta kúlẹ̀ ta fún ọ̀tá ẹ̀kún ó pè ní ilẹ̀ dáì kọ́ yàrá kọ́ yàrá dáhùn olùkòtò náà wọn náà ní sírafì tọ́pẹ́ kọ̀rọ̀ sínú owó ẹ̀kúrò lórí káàbì owó náà káàdà yẹwò wọn ní àṣẹ. àwọn káàbì ọmọ pé ọjọ́ ní ọjọ́ tó mọ̀ ní ìdí wọn ẹ̀dín máa ní sàlẹ̀ wọ sọ́nà láàyè sọ́nà ojú ọjọ́ tó rọrùn fún mú mi ní ojú ọjà ní ìgbà tó kí ìwọ̀n àyàfẹ́. wọn àbọ̀ ọjọ́ lọ sí ọ̀gbẹ̀ àbọ̀ ọjọ́ ní ọ̀jẹ̀ lọ́dọ̀ ọlọ́run tó fi ṣe ìṣòro tó bá tó ọlọ́run dá kó lè jọ́ náà dáa wà ó ọ̀la òbí ọlọ́run láàánú ẹ̀ a ti sọ ìṣẹ̀lẹ̀ ẹ̀mẹ́rin nínú níṣẹ̀ṣẹ̀ tẹ̀lé ní ìṣẹ̀lẹ̀ ọjọ́ mẹ́rin ní àwọn alákọ̀ọ́kọ́ oná ní táàbù ní àlùbá àkùbọ̀nù múlò ẹ̀ àdìlé tí ẹ̀mí ọ̀padà tí ara tí ara ló ń gbé padà òkàlùkọ́ wà wà ní àyè ìgbésà àárẹ̀ rẹ̀ wà tí ó ti dìde lẹ́yìn ìgbà náà ẹlẹ́ẹ̀kejì náà la fi ní àṣẹ ìgbáwájọ kálukọ́ máa di yọ máa sáré màláìkọ́ máa lé kálukọ́ máa lọ síbi abdul masha ẹ̀ àmì ibi tá a ti kú ọjọ́ ìwájú ọlọ́run ẹ̀ ìgbésí ẹlẹ́ẹ̀kẹta ó náà ní òru kálukọ́ dùn ó táàtò ní gbogbo fúnlẹ̀ láti gbélé mọ́ fi àwọn ìmáṣà ẹ̀kíkà ló dùn ní àyè láti sèṣì rọ̀ṣẹ́ ẹlẹ́ẹ̀kẹrin tá a fi tá a fi só lẹ́nu lónìí òun náà ní pípẹ́ tí ìkura dúró tí ó pẹ́ níjọ́ náà ṣùgbọ́n náà ó ṣe ní ìrọ̀rùn fún pípé nìkan nígbà ọwọ́ ni wọn ẹ̀jẹ̀ ọ̀wá ni fún àwọn káàbì wọn mọ̀ pé ọ̀rọ̀ rèé lẹ́yìn ìgbà kẹta kó wa sọ pé ẹ̀wà wọn tí ó sì lọ́wọ́ bá lọ náà lọ́dọ̀ ọba ìjọlá tó fi wá bẹ́ẹ̀ dájọ́ ìmọ̀lá àwọn bá lọ sọ́la ní sàlá ọ̀tàn àlàyé. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت فإنك تقضي بالحق ولا يقضى عليك إنه لا يذل من واليت ولا يعز من عاديت تباركت ربنا